dákun kérésìmesì ń bọ̀ ni kérésìmesì sẹ́rí bẹ́yìn ó bá ṣe bá bá fẹ́ ṣe kérésìmesì báyìí ó yẹ ẹ mọ̀ múra kérésìmesì rẹ ẹ rí mékọ̀pù mi bí kérésìmesì ni kọ́lọ̀ kérésìmesì is green green and red green green green àti red ẹni ẹ̀yin ó ṣe tí ó pọ̀ báyìí ṣe wá rí bling bling ni ẹ̀yin ó fi ṣe séènì sọ̀rùn ṣe rí nǹkan fi mọ́ kọ́lé ni èèyàn ó fi ṣèṣe nìkan téèyàn bá ṣe kérésì ó yẹ kí ká mọ̀ pé kérésìmesì ń bẹ lára èèyàn ẹ̀yìn wà kọrin kan fún yín. kéré ẹ ẹ ẹ kérésìmesì kérésìmesì dé kérésìmesì dé tantan tantan àbí olùgbàlà kan fún wa wa wa ní ìlú jọba ayé ayérayé ayérayé àwa sì ti rí àwa sì ti rí àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ ràwọ̀ sánmọ̀ àwa sì wà láti mú ẹ̀bùn dandan kẹ fọ́ba tàbí lónìí ẹ fún ọ lọ́wọ́ àsun tó báyìí mo mọ ẹ̀bùn kan wá fún ọba ta ta ta ta ta àbí mo mẹ́bùn kan wá fún Jésù mo mẹ́bùn kan wá mo mẹ́bùn kan wá mo mẹ́bùn kan wá látọ̀nà jìnjìn jìnjìn jìnjìn jẹ́jẹ́ kí jìnjìn kó gùn dáadáa kó máa lè mọ̀ pé ibi ẹ ti wá jìn jìnjìn jìnjìn jìn rere ohun kékeré ohun kékeré ohun kékeré mo mú wá fún ọ bàbá sáà sá pọ̀pẹ́ mi eh, kéré kérésìmesì kérésìmesì dé kérésìmesì dé yọ̀dà fún yín ọdún yìí yóò bá aláyọ̀ ara rẹ lẹ́ẹ̀fì lò bẹ́ẹ̀ sì ń jẹ síkìnì lẹ́ẹ̀ mọ̀ fomi lò ó kọ́ba lé lọ́ọ̀lẹ́ dáadáa yọ̀dà fún yín o ọdún tí ń bọ̀ ẹ́ sèmí ẹsẹ̀ mi tí ọ̀dà tí ọ̀dà tí ọ̀dà tọmọtọmọ tọkọtọkọ tayataya towótowó tẹ̀mí tẹ̀mí ọ̀dà bọ̀ àmì ẹ̀mẹ́rì is a merry christmas to you from Sukutu in London.